dédé àsìkò yìí láti kànnì BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sójú amóhùnmáwòrán yín lónìí tí í ṣe ọjọ́ kejìlá nínú oṣù karùn-ún ọdún 2022 olúwatóbi lọ́ba fásùgbà lóníròyìn bẹ̀m̀bẹ̀yẹkẹ̀ ni wọ́n tún ń pè mí ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn àpapọ̀ wa tòní. ààrẹ muhammadu buhari ti pàṣẹ tuntun fún Emefiele àtàwọn adarí ẹlẹ́kajẹ̀ka ìjọba láti kọ̀wé fipò wọn sílẹ̀ bí wọ́n bá fẹ́ díje. Ọlánipẹ̀kun ti fọhùn sóde wípé yóò léwu bí àfikún bá bá iye ọjọ́ tí ìṣèjọba ààrẹ Buhari ń lò nípò. Goodluck Jonathan ni wọ́n ti ń ṣàlàyé bí ó ti ń wá gbogbo ọ̀nà láti lè fi wọnú ẹgbẹ́ òṣèlú APC kó lè díje Akpabio ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ obìnrin kan ní ìpínlẹ̀ Nasarawa ní ilé-ẹjọ́ ti dájọ́ fún látàrí bí ó ṣe jí apọ́ọ̀sì àmúléwọ́ tó jẹ́ ti ọ̀rẹ́ rẹ̀ níbi ayẹyẹ kan iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ti ráwọ́ tó àwọn tó ń fọmọ ṣètùtù ọlà tí wọ́n sì tún jí ní gbé nípínlẹ̀ náà kí n tó kẹ́kúnrẹ́rẹ́ ròyìn ẹ má gbàgbé lójú òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ ẹ pín fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n máa ń tẹ̀ ń gbádùn gan nìkànnì yìí lójú òpó ti Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ ló ní jẹ̀lẹ́ńkẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ́ máa tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló tún ti gbé àṣẹ tuntun míì síta fún gbogbo àwọn tó bá ń dipò ìjọba mú tó fi mọ́ àwọn adarí ẹlẹ́kajẹ̀ka ìjọba àti àwọn tí ń ṣojú ìjọba láwọn ẹkùn gbogbo tó bá nífẹ̀ẹ́ láti díje dupò lọ́dún 2023 láti tètè kọ̀wé fipò wọn sílẹ̀ èyí gan ló farahàn nínú àtẹ̀jáde tí wọ́n fi sóde látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn bọ́ọ̀sì mustapha nínú àtẹ̀jáde náà ni wọ́n ti rọ àwọn adarí gbogbo tó fi máa darí olórí àwọn òṣìṣẹ́ tó fi mọ́ olùdámọ̀ràn pàtàkì fún ìjọba alẹ̀ yìí lórí ọ̀rọ̀ ètò ààbò alága tó wà fún àjọ elétò ìdìbò olómìnira ilẹ̀ nàìjíríà inec tòun ti gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àjọ tó jẹ́ ti èyí tó ń fún máwọn tó ń sowó ìlú bí ò ti dáa ti efcc àjọ tó ń gbógun ti oògùn olóró lílò lórílẹ̀-èdè nàìjíríà àjọ tí ń pawó wọlé fúnjọba àpapọ̀ lórílẹ̀-èdè nàìjíríà tó fi mọ́ àwọn ọ̀gá lọ́gàá lẹ́ka iṣẹ́ ìjọba gbogbo mustapha ṣàlàyé síwájú wípé ààrẹ muhammadu buhari ló ti rí bí àwọn kan ṣe ń fẹ́ láti díje dupò àmọ́ tí wọn ì tí ì fẹ́ kọ̀wé fipò wọn sílẹ̀ léyìí tó sì ní gbèdéke ó bẹ̀rẹ̀ sí dé nígbàrà báyìí lẹ́yìn ìgbà tí wọ́n ti retí kí wọ́n kọ̀wé fipò wọn sílẹ̀. èèkàn kan tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń bójútó ọ̀rọ̀ ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ òfin ìyẹn olóyè wọlé ọlánìpẹ̀kun tó jágbà ọ̀jẹ̀ amòfin ló ti bẹnu àtẹ́lu fífi kún ipò àti àsìkò ààrẹ muhammadu buhari lórí àlééfà eléyìí tí robert clark tó náà jẹ́ àgbọ̀jẹ̀ amòfin tó sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmàràn ṣáájú wípé káàrẹ buhari ṣì lò bí oṣù mẹ́fà sí i kí ipò nǹkan lè dúró re ẹni tí í ṣe wọlé ọ̀lànípẹ̀kun ló sọ wípé èyí kò bá òfin orílẹ̀-èdè nàìjíríà mu tó sì ń tàbùkù orílẹ̀-èdè yìí ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé lábẹ́ ohun yòówù ń ṣe ló yẹ kí ìjọba tó bá wà lórí àlééfà kókó gbá wọlé ní kété tí àsìkò rẹ̀ bá ti pé ó wáá fi kún pé òun ò mọbi tí Clark tó ti rí ìwádìí àti òfin tiẹ̀ tó gbé jáde tó ń ti ààrẹ buhari lẹ́yìn wípé kí ó wà nípò lóṣù mẹ́fà míì lẹ́yìn ìgbà tí sáà rẹ̀ bá tẹnu bodò ó wáá fi kó pé èyí yóò mú kí wàhálà lọgbọlọgbọ tí ń wáyé lólẹ̀ yìí kó túbọ̀ burú jáì sí i lọ́wọ́ kan náà ló bẹnu àtẹ́lu ìmẹ́ ètò ààbò àti àwọn ìpèníjà eléyìí tí orílẹ̀-èdè nàìjíríà ń kojú lásìkò yìí tó sì jẹ́ pé ilẹ̀ nàìjíríà nílò ẹni tuntun tí yóò ṣàtúnṣe sí àwọn rògbòdìyàn náà lẹ́yìn oríṣiríṣi rúgúdù àti àwọn ọ̀rọ̀ tí ń jáde lórí ọ̀rọ̀ ẹni tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà Goodluck Jonathan tóun náà fẹ́ díje dupò ààrẹ ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí bẹnu àtẹ́lu èyí táwọn kan sì ń ṣe sàmọ́sángùdù ìròyìn fi yé ni wípé Goodluck Jonathan ló ń sa gbogbo akitiyan rẹ̀ láti lè fipá wọnú ẹgbẹ́ òṣèlú APC kó sì lè díje dupò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé ìròyìn ti fi léde ṣáájú wípé àwọn kan tó jẹ́ ti fúlàní àlùmájìrí ni wọ́n ṣe bẹ́ẹ̀ lọ san owó fọ́ọ̀mù eléyìí tí ààrẹ tẹ́lẹ̀rí ọ̀hún Jonathan yóò lè lò láti lè fi díje dupò lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tó jẹ́ ọgọ́rùn-ún mílíọ̀nù kan náírà tọ́pọ̀lọpọ̀ sì ń bẹnu àtẹ́lù lọ́wọ́ kan náà nìròyìn fi léde wípé Jonathan ló padà ṣèpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú Àdàmú ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tí ń ṣe Àdàmú léyìí tí ìròyìn sì ṣàlàyé pé ó lọ láti bá a ṣe ìpàdé ìdákọ́ńkọ́ eléyìí tí yóò fi lè láǹfààní láti gba tíkẹ́ẹ̀tì sípò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ròyìn ṣàlàyé pé ń ṣe ni gbogbo akitiyan Jonathan ń farahàn pé ó fẹ́ fipá wọnú ẹgbẹ́ òṣèlú náà díje fúnpò ààrẹ akpabio tó jẹ́ mínísítà fún ìdàgbàsókè ẹkùn Niger Delta Godswill akpabio ló ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lọ́gán lẹ́yìn ìgbà táàrẹ Muhammadu Buhari ti pàṣẹ fún gbogbo àwọn tó bá dipò ìjọba mú láti kọ̀wé fipò lẹ̀ bí wọ́n bá ṣe ń fẹ́ láti díje dupò lórílẹ̀‐èdè nàìjíríà àtẹ̀jáde ọ̀hún ni wọ́n fi sóde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ ìyẹn Jackson Udom eléyìí tó ti ṣàlàyé pé ń ṣe ni ó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ báyìí lọ́wọ́ kan náà níròyìn ṣàlàyé pé àwọn míì náà nínú ipò náà ni wọ́n ti retí káwọn náà kọ̀wé fipò sílẹ̀ ìròyìn ṣàlàyé pé mínísítà tó wà fún ọ̀rọ̀ ìmọ̀ sáyẹ́ǹsì àtìmẹ̀rọ Ọgbọ́naya Ọ̀nù òun ló jẹ́ pé ó ti kọ̀wé fipò rẹ̀ lẹ̀ tòun ti mínísítà kejì fọ́rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí Chukwuemeka Nwajuba. obìnrin kan tọ́wọ́ bà ní ìpínlẹ̀ Nasarawa nílé ẹjọ́ ti dájọ́ fún láti lọ lo oṣù mẹ́wàá ní ọgbà ẹ̀wọ̀n látàrí bí ó ṣe jí àpò alámúlé ọwọ́ eléyìí tí wọ́n ń pè ní pọ́ọ̀sì lásìkò ayẹyẹ kan tó wáyé ìròyìn ṣàlàyé pé ilé ẹjọ́ kan tó wà nílùú àbújá ló ti gbé ìdájọ́ kalẹ̀ sórí obìnrin kan tó ń jẹ́ blessing malem pé kó lọ lo oṣù mẹ́wàá ní ọgbà ìtọ́niníwàṣe pẹ̀lú bó ṣe jí pọ́ọ̀sì alámúléwọ́ ọ̀rẹ́ rẹ̀ kan níbi ayẹyẹ ọjọ́bí eléyìí tó ń wáyé ní ìpínlẹ̀ nasarawa nígbẹ̀yìn ó padà tẹnu jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun ti ṣẹ̀ sí òfin tóun sì hùwà tí kò tọ́ lábẹ́ ẹ̀sùn ẹlẹ́ga mẹ́ta eléyìí tí wọ́n fi gbé e nídìí àjọ akúròyìnjọ ilẹ̀ nàìjíríà fìdí ẹ̀ múlẹ̀ wípé adájọ́ malam hasan isiaq ó ní ó ti padà fún ní àǹfààní láti san owó ìtanràn ẹlẹ́gbẹ̀rún márùndínlọ́gbọ̀n náírà bákan náà kó sì tún san owó tíye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún mẹ́tàdín lógójì náírà fún ẹni tí ó jí nǹkan rẹ̀ ọ̀hún kó sì má ṣe tún wu irú ìwà bẹ́ẹ̀ mọ́. lọ́wọ́ kan náà ìròyìn ti fi léde pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èdó ti ráwọ́ gán àwọn ọ̀daràn kan eléyìí tí wọ́n máa ń lọ ṣe àbẹ̀wò sí ibùdó ìsìnkúsí tí wọ́n á sì jí àwọn ẹ̀yà ara ènìyàn tó jẹ́ ti òkú láti lè fi ṣètùtù ọ̀la ìròyìn fi yé ni wípé àwọn bíi mẹ́fà míì ni wọ́n tún gbámú ṣekún lásìkò ọ̀hún eléyìí tí wọ́n jọ ní ìtàkùrọ̀ gan nínú dídá ìbọn bolẹ̀ sí àwọn elétò ààbò lásìkò tí wọ́n fẹ́ rawọ́ tó wọn agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo SP Bello Kotong òun ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé wọ́n bá àwọn orí òkú ní ọwọ́ wọn eléyìí tí wọ́n wú ní ilé ibùdó ìsìnkú sí tí wọ́n sì ń kó fún àwọn tó jẹ́ babaláwo wọn láti lè fi ṣètùtù ọ̀la iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó ló ṣàlàyé àwọn tí wọ́n gbá mú ọ̀hún tí wọ́n sì forúkọ wọn léde adarí wọn ni Josephine Adùn ẹni tí ó jẹ́ ọmọ ogójì ọdún lọ́wọ́ kan náà ni wọ́n tún fi orúkọ ẹlòmíín sóde tó jẹ́ Oyègòkè Olúṣọlá àti ẹni tí tún ṣe Charity Goodluck ìròyìn ṣàlàyé pé àwọn wọ̀nyí ni wọ́n ráwọ́ tó ṣekú tó ń ta àwọn ojúgbà àwọn míì eléyìí tí wọ́n ń lọ́wọ́ nínú fífi ni ṣètùtù ọlá àti jíjínigbé eléyìí tó ń wáyé lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Ẹdó èyí lópin ìròyìn àpapọ̀ àfún ti dédé àsìkò yìí kí n tó lọ ẹ má gbàgbé lójú òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ láìkẹ́ ẹ pín fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ ní tẹ̀ ń gbádùn níkànnì yìí lójú òpó facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ instagram wa gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lóníjẹ̀lẹ́ńkẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán yín ẹ máa tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa ẹ̀gbọ́n àwọn kókó oníròyìn lẹ́ẹ̀kan sí i. mo ti kà á fún yín wípé ààrẹ buhari ti pàṣẹ fún emefiele àtàwọn adarí ẹlẹ́kajẹ̀ka láti kọ̀wé fipò lẹ̀ bí wọ́n bá ṣì nífẹ̀ẹ́ àti díje dupò mo mú wá fún yín wípé àgbà ọ̀jẹ̀ amòfin kan ọlánipẹ̀kan ló ti bẹnu àtẹ́ lu oṣù mẹ́fà eléyìí tí Clark ń béèrè fún kí ẹni tó jẹ́ ààrẹ Buhari kó lè tún lò sí lórí ipò mo ń wá fún yín pé Goodluck Jonathan ló ń sáré sókè sódò láti fipá wọ ẹgbẹ́ òṣèlú APC kó lè díje dupò mo mú wá fún yín pé Akpabio ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ẹ̀rí gbọ́ wípé obìnrin kan ní Nasarawa ni wọ́n ti dájọ́ fún látàrí jíjí pọ́ọ̀sì alámúléwọ́ ọ̀rẹ́ rẹ̀ kan níbi ayẹyẹ ẹ̀tún rí gbọ́ wípé ọwọ́ pálábà àwọn afiniṣètùtù ọ̀la ó ṣẹ́gi nípínlẹ̀ Ẹdó èyí lòpin ìròyìn àpapọ̀ àfúntì dédé àsìkò yìí olúwa tóbi lọ́ba fáṣùgbà lọ́kàròyìn bẹ́ẹ̀bẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè mí ó dìgbà kan náà ká tún fi lè pàdé 我张着。